ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti BMAA ti nàìjíríà mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò àkókò iṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè yìí èyí tí à ń kí wa káàbọ̀ lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wa níbikíbi tí a gbé wà bóyá à ń rìn ni bóyá a jókòó ni bóyá à ń jẹun ni bóyá à ń bá ọ̀rẹ́ sọ̀rọ̀ ni àbí ohunkóhun tí a lè máa ṣe a fẹ́ kí wa káàbọ̀ sí àkókò yìí mo dẹ̀ gbàgbọ́ wípé ọlọ́run yóò bùkún fún wa gẹ́gẹ́ bí ọlọ́run ti máa ń ṣe nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kí a tó máa tẹ̀síwájú láti máa bára wa sọ̀rọ̀ ọlọ́run ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà àjíǹde àti ìyè torí pé ẹ̀yin ọlọ́run a fi ọpẹ́ àti ògo àti ọlá àti ìyìnfẹ́ yìn ọlọ́run torí pé dára sí wa agbẹ́yìnga ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run gba ọpẹ́ wa ǹjẹ́ à ń lọ sínú ọ̀rọ̀ yín a fẹ́ kẹ́ ò fi òye ọ̀rọ̀ yín kẹ́ fi yé wa a kọ́ wípé ìwọlé sí ọ̀rọ̀ yín a máa tan ìmọ́lẹ̀ a sì máa fi a sì máa sọ àwọn òpè di ọlọ́gbọ́n tó bá rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ẹ ká di alábòkún fún kí orúkọ yín nu ayé wa kó di àyìn lógo ní orúkọ Jésù Kristi ní àgbà àdúrà àmín lẹ́ẹ̀kan sí mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò yìí àbí wákàtí ọ̀rọ̀ ìyè yìí Lónìí yìí gẹ́gẹ́ bí ìṣe wa, a máa bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí mo pe àkórí ẹ̀ ní ìbùkún àwọn orin tó ń rìn déédé, ìbùkún àwọn ẹni tí ó ń rìn déédé. Ẹ jẹ́ ká lọ wo, ẹ jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run, sínú orin, orin Dafidi, orin mẹ́rìnlélọ́gọ́rin, orin ẹ́rìnlélọ́gọ́rin ẹsẹ̀ ìkọkànlá, orin ọgọ́rin ó lé ẹsẹ̀ mẹ́rin a ó máa ó lé mẹ́rin a ó máa wo ẹsẹ̀ ìkọkànlá yìí bíbélì wípé ó nítorí olúwa ọlọ́run ni oòrùn àti asà olúwa yóò fúnni ní oore ọ̀fẹ́ àti ògo kò sí ohun rere tí yóò fà sẹ́yìn lọ́wọ́ àwọn tí ń rìn déédéé ẹ̀kẹ́ hallelujah ibi tí ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ó jẹ́ orin tí dáfídì tí ó kọ a sì rí wípé ó kọ orin yìí torí pé ọkàn ẹ̀ ó ń pòǹgbẹ fún ilé ọlọ́run ó ń pòǹgbẹ fún ìwàláàyè ọlọ́run ó ń pòǹgbẹ fún ògo ọlọ́run ó ń pòǹgbẹ fún ẹni tí ọlọ́run pàápàá fún rẹ̀ tó jẹ́ láti ní nínú ayé rẹ̀ àbí láti ní ìrírí ẹ̀ nínú ayé rẹ̀ tí a bá wo ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí wípé ìbùkún fún àwọn ẹni tí ń rìn déédé a ó máa kíyèsí àwọn mẹ́ta níbẹ̀ láti máa a máa ṣàgbéyàwó nǹkan mẹ́ta Ehn, àkọ́kọ́ ni wípé nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí a ó máa wádìí ta ni ẹni tó ń rìn déédé àbí àwọn wo ni ó ń rìn déédé tí Dafidi tó ní lọ́kàn. Bákan náà ni ìbéèrè kejì tá a máa béèrè lọ́wọ́ ara wa láti inú ọ̀rọ̀ Ọlọ́run yìí tá a máa fi ọ̀rọ̀ Ọlọ́run yìí wá ìdáhùn sí. Òun ni kí ni Ọlọ́run jẹ́ sí wọn àbí ta ni Ọlọ́run jẹ́ ló jẹ́ sí àwọn olódodo. Ìkẹta tí a máa kíyèsí òun ni kí ni Ọlọ́run yóò ṣe fún wọn kí ni ọlọ́run yóò ṣe fún àwọn olódodo ẹ jẹ́ ká máa bá ọ̀rọ̀ náà lọ ẹ rí i pé ta bá ń sọ nípa ta ni olódodo gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí èròǹgbà dáfídì a lè máa kíyèsí pé olódodo ó jẹ́ aláìlẹ́ṣẹ̀ olódodo ó jẹ́ aláìlẹ́ṣẹ̀ a lè rí bákan náà wípé olódodo ó jẹ́ ẹni tó jẹ́ olódodo ó jẹ́ olódodo ẹni tó rìn déédéé ó jẹ́ àkọ́kọ́ ó jẹ́ aláìlẹ́ṣẹ̀ èkejì ni pé ẹni tó jẹ́ olódodo a lè rí bí ẹni tí ó jẹ́ aláì ẹni tó jẹ́ olódodo ìyẹn ni ẹni tó rìn déédéé yẹn a lè pè ní olódodo bákan náà ni a lè pè aláì ẹni tó rìn déédéé yìí a lè pè ní ẹni pípé bákan náà a lè rí ẹni tí ó rìn déédéé yìí a lè rí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó ní tó ní ìrìn àjò ìtẹ̀síwájú àbí ẹni tó ní ìtẹ̀síwájú torí pé a pè ní ìrìn. Ó ní, ó ní ẹni tó ń rìn déédéé. Ìyẹn túmọ̀ sí pé ìrìn yẹn kì í ṣe ìrìn ojú kan. Ó jẹ́ ẹni tí kò dúró sójú kan, ṣùgbọ́n pé ó jẹ́ ẹni tó ń tẹ̀síwájú. Ìtẹ̀síwájú pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Ó ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. A lè rí i pé ẹni tó ń rìn déédéé yìí ó jẹ́ aláìlẹ́ṣẹ̀. Tá ní a lè pè ní aláìlẹ́ṣẹ̀? Òun ẹni tó jẹ́ pé ó ti rí ìdáríjì gbà. Tó jẹ́ pé ó ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Ẹni tí a ti dárí ẹ̀ṣẹ̀ ẹ̀ Bíbélì wípé ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí a dárí àìṣedéédé rẹ̀ jì ẹni tó rìn déédé ó jẹ́ aláìlẹ́ṣẹ̀ ẹni tó jẹ́ aláìlẹ́ṣẹ̀ ẹni tó rìn déédé yìí a lè pè ní olódodo ẹni tó jẹ́ pé ó ti ní ìbálàjà pẹ̀lú ọlọ́run òun àti ọlọ́run wọn ti ní ìbálàjà nípasẹ̀ gbígba iṣẹ́ iṣẹ́ jésù kristi èyí tó ṣe lórí igi àgbélébó tí pé ó fi ẹ̀jẹ̀ rẹ̀ fi rúbọ tó ta ẹ̀jẹ̀ náà sílẹ̀ láti lè fi mú ìbínú ọlọ́run kúrò lórí ènìyàn tó jẹ́ pé ó jẹ́ kí ènìyàn àtọlọ́run kan ní ìbálàjà àti ìbáṣepọ̀ pẹ̀lú pẹ̀lú ara wọn ẹni kẹta tí mo sọ lẹ́ẹ̀kan òun ni ẹni pípé ẹni pípé tí à ń sọ yìí pé ẹni tó jẹ́ ẹni tó rìn déédéé yìí ó jẹ́ ẹni pípé torí pé ó ń dàgbà nínú ọlọ́run ó ń dàgbà nínú ọ̀rọ̀ ọlọ́run ó ń dàgbà nínú ìbáṣepọ̀ ó ń dàgbà nínú àdúrà ó ń dàgbà nínú ọgbọ́n ọ̀rọ̀ ṣíṣe ọ̀rọ̀ Ọlọ́run ẹni tó jẹ́ ẹni tó rìn déédé òun la lè rí pé ìrìn àjò ìtẹ̀síwájú ojoojúmọ́ ló ní pẹ̀lú ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run ẹ̀kẹ́ aleluya ìkejì tí a máa kíyèsí òun ni wípé kí ni Ọlọ́run jẹ́ sí àwọn olódodo kí ni Ọlọ́run ṣe jẹ́ sí ẹni tó jẹ́ aláìlẹ́ṣẹ̀ kí ló ṣe jẹ́ sí olódodo kí ló ṣe jẹ́ sí ẹni pípé àti ẹni tó jẹ́ pé ó ní ìrìn ìbáṣepọ̀ tó jẹ́ pé ó ní ìtẹ̀síwájú pẹ̀lú Ọlọ́run àkọ́kọ́ ni wípé Ọlọ́run jẹ́ oòrùn sírú àwọn ènìyàn bẹ́ẹ̀ ó ní Ọlọ́run ni torí pé Ọlọ́run ni oòrùn àti kí ni o ìkejì ni wípé Ọlọ́run jẹ́ asà wọn kí ni à ń pè ní oòrùn ní ìbàyè òun náà ni pé Ọlọ́run jẹ́ ó jẹ́ ìmọ́lẹ̀ wọn Ọlọ́run jẹ́ ẹni tó ń darí wọn Ọlọ́run jẹ́ ẹni tó ń fún wọn ní ìtùnú Ọlọ́run jẹ́ ẹni tó ń fún wọn ní ìtura ẹ̀kẹ́ hallelujah torí pé ta bá rí oòrùn ẹ rí i pé ìtànṣán oòrùn a ìmọ́lẹ̀ ìtànṣán oòrùn tíyàn rìn ní ọ̀sán gangan àbí tí wọ́n bá rìn pẹ̀lú ìmọ́lẹ̀ ní òru gànjọ́ ẹ rí i pé a mọ ibi tó ń lọ ó túmọ̀ sí pé ọlọ́run máa jẹ́ ìmọ́lẹ̀ wọn ọlọ́run máa jẹ́ ìtànṣán wọn ọlọ́run máa jẹ́ ìtura àbí ìtùnú fúnru àwọn tó jẹ́ tá a pè ní olódo tá a pè ní ẹni tó rìn déédéé yìí èkejì ni pé a máa rí i pé ọlọ́run máa jẹ́ asà fún ènìyàn bẹ́ẹ̀ tàbádẹ́ ń sọ nípa asà à ń sọ nípa ohun èlò tí àwọn ológun tí wọ́n fi ń ta tó jẹ́ bí apata tó jẹ́ bí apata tó jẹ́ pé ọ̀tá ò ní lè ó jẹ́ ta fi ń ta fi ń ta fi ń ta ọta ọ̀tá ta fi ń ta sọnù ta fi ń mú gbogbo gbogbo ohun èlò tí ọ̀tá ń lò láti máa sọ gẹ́gẹ́ bí ohun ìjà láti lè jẹ́ ìparun fún olódodo ẹni tó rìn déédéé yìí á rí i pé apáta yìí lá máa ràn lọ́wọ́ láti máa fi gbọn àwọn ọta àbí ọfà òkùnkùn láti máa fi gbọn wọn sọnù so ọlọ́run ni òun máa jẹ́ òun máa jẹ́ apáta fúnru wọn ọlọ́run máa jẹ́ ẹni tó máa tó máa dúró gangan láti máa láti máa ta gbogbo ohun tí ọ̀tá bá mú wá láti máa ta sọnù ìyẹn nìkan kọ́ ọlọ́run tún máa jẹ́ ẹni tó máa fún tó máa fún ẹni tó rìn déédé ní ìgboyà ọlọ́run máa fún ní ìgboyà láti lè tẹ̀síwájú torí pé ojoojúmọ́ la máa ní ìṣẹ́gun irú àwọn nǹkan báyìí ni ọlọ́run sọ pé ó máa jẹ́ sí àwọn tó ń rìn déédé ohun kẹta tí a lè kíyèsí tọ́lọ́run máa jẹ́ tọ́lọ́run máa ṣe fún àwọn ènìyàn wọ̀nyẹn òun ni pé àkọ́kọ́ ọlọ́run á máa jẹ́ ojú rere fún wọn òun ló ń sọ bẹ́ẹ̀ yẹn ó ní ọlọ́run ní oore ọ̀fẹ́ ó ní ọlọ́run ń fúnni ní oore ọ̀fẹ́ ó túmọ̀ sí pé nínú ayé tí a wà yìí gẹ́gẹ́ fún olódodo fún ẹni tó rìn déédé fún aláìlẹ́ṣẹ̀ fún ẹni tó jẹ́ pé ó ní ìbáṣepọ̀ tó ń tẹ̀síwájú pẹ̀lú ọlọ́run lójoojúmọ́ nínú ìdàpọ̀ àti àdúrà àti ọ̀rọ̀ ọlọ́run ẹ rí i pé irú èèyàn bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ á ní oore á rí oore ọ̀fẹ́ ọlọ́run á rí gbà lórí gbogbo ìdáwọ́lé lórí gbogbo ìbáṣepọ̀ lórí gbogbo òrìn àjò èèyàn bẹ́ẹ̀ á máa kún fún oore ọ̀fẹ́ ọlọ́run a máa rí oore ọ̀fẹ́ Ọlọ́run gbà torí pé a kọ́ wípé ó ní Ọlọ́run òun ni ló ń fúnni ní oore ọ̀fẹ́ Ọlọ́run máa fún wọn ní oore ọ̀fẹ́ ìyẹn nìkan kọ́ Ọlọ́run máa fún wọn ní oore ọ̀fẹ́ ní ọjọ́ ní àkókò ikú ẹ̀kẹ́ hallelujah Ọlọ́run máa ń ẹ bá lọ wo ikú àwọn olódodo ẹ rí i pé ní àkókò ikú wọn yẹn wọ́n máa ń ní oore ọ̀fẹ́ láti lè kojú ohun tó jẹ́ ohun tó jẹ́ ìnira fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n mọ́ àwọn ní oore ọ̀fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ máa ń ní oore ọ̀fẹ́ láti lè ní ìdojúkọ àbẹ́ láti lè dúró ní àkókò ibi láti lè dúró tiiri láti lè dúró láì ní lè ṣojo láì ní lè sá ọlọ́run máa ń jẹ́ àkọ́kọ́ ọlọ́run máa ń fún wọn ní oore ọ̀fẹ́ nínú ayé yìí èkejì ni pé ní ìgbà tí wọ́n bá tó wà ní ojú ikú wọn ọlọ́run máa ń dúró tì wọ́n wọ́n máa ń ní ìtìlẹ́yìn ọlọ́run ìkẹta òun ni wípé ọlọ́run máa ń fún wọn ní ògo ògo ògo ìtàlẹ́pẹ́ ní ògo àìnípẹ̀kún ní ọ̀run ògo àìnípẹ̀kún ní ọ̀run ìtàpẹ́ ní eternal glory ìwọ tí ò ń gbọ́ mi mo mọ̀ wípé tí o bá ń fẹ́ kí Ọlọ́run kó ṣe eléyìí nínú ayé rẹ bóyá òun fẹ́ ìbùkún ìbùkún ayé yìí ó jẹ́ ìbùkún tó yẹ pé a ṣètàn gbẹ̀yìn gbẹ̀yìn náà ni ṣùgbọ́n ìbùkún kan wà tó jẹ́ pé Ọlọ́run nìkan ló lè fún ni ìbùkún náà ni pé kéèyàn ní Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀ pé kó o ní ẹ̀mí mímọ́ ní ọkàn àyà rẹ tó máa ṣe atọ́ni tá máa darí ayé ẹ tá máa kọ́ ẹ tá máa gbọ́n ẹ tá máa kọ́ ẹ ní ọ̀nà tó yẹ kó o rìn bíbélì wípé ó lèmi yóò kọ́ yín ní ọ̀nà tí ẹ̀yin yóò rìn èmi ó sì fi ẹsẹ̀ yín lé ojú ọ̀nà èmi ò sì máa fojú àánú mi bá yín lọ ìlérí ọlọ́run nìyẹn tí o bá ń fẹ́ kí ìlérí kó wà nú ayé rẹ àbí kó wá sí ìmúṣẹ nú ayé rẹ tó bá ń fẹ́ jẹ́ aláìlẹ́ṣẹ̀ tó fẹ́ di olódodo tó fẹ́ dẹni pípé tó fẹ́ dẹni tó ní ìrìn àjò ìtẹ̀síwájú pẹ̀lú ọlọ́run tó ń fẹ́ ní ìmọ́lẹ̀ láti máa tàn láti máa tàn sí ojú ọ̀nà rẹ tó bá fẹ́ kùnà nínú ìgbé ayé tó bá fẹ́ kùnà lórí tó bá mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé tó bá ń fẹ́ ìtùnú àti ìtura mo fẹ́ kó mọ̀ wípé Jésù Kristi nìkan ló lè ṣe nípasẹ̀ nípasẹ̀ mímọ́ ní, ní orúkọ Ọlọ́run alààyè Jésù Kristi nìkan ló lè ṣe eléyìí mo dẹ̀ ń fi Jésù Kristi náà lọ ní wákàtí yìí pé kó o gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ olú Olúwa àti olùfúnni ní ìyè òun nìkan ló lè ṣe eléyìí òun nìkan ló lè fún ọ ní ìbùkún tòótọ́ ìbùkún tí kì í tán ìbùkún tó yẹ pé wàá lè gbénú ayé yìí pẹ̀lú ìbùkún Ọlọ́run wàá sì lè ní ìyè àìnípẹ̀kun wàá ní ìrètí àìnípẹ̀kun àti lè ní ìbùkún Ọlọ́run yẹn ètò yẹ pé ó jẹ́ ìyè ayérayé pẹ̀lú Ọlọ́run ibi tí a máa parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí sí ní àkókò yìí òun nìyẹn. Tí o bá ń fẹ́ ìmọ̀ràn tàbí o ń fẹ́, o ń fẹ́ ẹ̀bẹ̀ àdúrà, o lè pè mí sí orí aago plus two three four, ehm, eight one zero five seven seven eight nine five four. Màá sọ lẹ́ẹ̀kan sí plus two three four eight one zero five seven seven eight nine five four. Ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi, a ó tún máa pàdé um, jésù kristi ní olúwa ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyá dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin lọ́rùn adúpẹ́ fún ọ̀rọ̀ tẹ́ rán sí wa ọ̀rọ̀ yìí bó ti ṣe jáde jẹ́ kó ṣe ayé wa ní rere kó wá kó bá ọkàn pàdé àwọn kan tí yóò tí ì gbà yín gẹ́gẹ́ bí olúwa tó ló gbàlà wọn kó tan ìmọ́lẹ̀ sí ojú ọ̀nà wọn kó sì bá ọkàn wọn pàdé fún ìyè àti ìgbàlà adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní ọjọ́ mẹ́jọ káfàánú pàdé káfọdọ̀fẹ́ yín pàdé ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù kristi ó dàbọ̀.